دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ni samahatu sheikh al-imam ishaq abolore muhammad al-awwal habibahumallahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa ká ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ilé ìfẹ́ ọ̀dọ́ fún ọlọ́run Allah ọmọ tí ó ṣe ní rọrùn fún wọn pẹ̀sẹ̀ rí rọrùn lọ́nà ìtọ́jú yìí tí ó bá délẹ̀ báyìí èyí tí a tún sọ̀rọ̀ nínú pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún títí di àsìkò yìí adúpẹ́ fún ọlọ́run ọdún náà a ń bẹ ọlọ́run kó jọ òbílẹ̀ ìta ṣe nínú ọ̀dọ́ nìyí fún ọkọ̀ jọ kó gbà lọ́wọ́ wa àwọn ànábì ọlọ́run lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe ń tọ́lọ̀ nǹkan wọn láti pé kí wọ́n ṣe tán ọkùnrin wa bí ọlọ́run tó kọ́ lọ kó jẹ́ kó gbà lọ́wọ́ àwọn. ìwọ̀n náà bí wọ́n gbọ́ sí màálù mùsùlùmí mùsùlùmí ìgbà tó ṣe ń tọ́lọ̀ bá pa láti pé kó ṣe tán gba akitiyan yìí lọ́wọ́ wa rò. Nǹkan sẹ́mi ọ̀làlẹ́. Ó tí wọ́n lọ́ba tó gbọ́ ń tà ń ṣe tó gbọ́ tó mọ́ tó dẹ̀ tún nímọ̀ nípa gbogbo bá ṣe ṣe. Ilé náà táwa náà ṣe ṣẹ̀gbílẹ̀ rẹ̀ yọ́lọ̀ ń tó gbà lọ́wọ́ wa rò. Ajá fẹsẹ̀ tó àwọn ẹni rẹ̀ ní gbogbo àti àwọn ọ̀dọ́nu bá ti ń kásẹ̀ ilẹ̀ ma ń pa wọ́n lẹ́kùn ní pé ah, oṣù orí rẹ̀ ilé tún lọ yìí oṣù dùnú oṣù àlùbáríkà yìí oṣù tí ẹkùn tó wá ti dé ìfọ̀kànbalẹ̀ máa ń dé bàlú ni àwùjọ máa ń rọ ó máa ń tó máa ń bà ní oṣù náà ló máa tún ti ń lọ yìí dé kó má lọ ìbájá ti pa aláǹfààní àti ọlọ́jọ́ mùsùlùkùn ni ó jẹ́ ti Ramadan náà bá mùsùlùkùn mọ́lẹ̀ pé má lọ ń tẹ̀wọ́ ṣùgbọ́n ẹ̀yìn àgbà Ah, kò sí ṣe àbẹ̀ ọlọ́run kó jọ ò kúrò Ramadan báyìí ọlọ́run já sọ̀tọ̀ rẹ̀ láyé báwo lẹ́yìn ṣe gba tí báwo lẹ́yìn ṣe gba tèmi bákan náà kí ni ta tún ní nípalẹ̀mọ́ Ramadan ìmójútẹ́sìn wa lẹ́yìn ìgbà tó Ramadan ti lọ yìí ó pàtàkì púpọ̀ ká náà kíyèsí o pàtàkì púpọ̀ kálá kí èsì sẹ́sìn wà ó ń tọ́lọ̀ ń torí rẹ̀ dára sáyé náà ni pé káwá sílẹ̀ wọn nìkan káwá dà nǹkan mọ́ agbẹ̀wọ̀ Ramadan gẹ́gẹ́ bí àṣẹ ọ̀rọ̀ táwọn àgbàlagbà náà ṣe ní kágbẹ̀wọ̀ bí òfin òfin ta ni kì í ṣòfin bàbá ẹnikẹ́ni bí kì í ṣòfin ọlọ́run ọba àti wọ́n gbà lóòótọ́ àti gbàdélẹ̀ ọlọ́run tó ń dá wa sáyé fún náà ní káwá sí òun وما أمروا وما أمروا إلا ليعبدوا الله مخلصين له Wọ́n ṣe kó lóyà kan ṣayẹyẹ ọdún, a ń ṣayẹyẹ tá ń gbá a wà nínú pọ̀pọ̀ ṣinṣin, ọmọ nínú ìkan. Wọ́n máa ń rìn Torúkọ́lù ní ìsẹ́rímọ́nì nìkan tó wà fàǹtì ẹ̀ láyé rẹ̀, kò mọ́ tí máa ń tọ́lọ̀ torí ẹ̀ dáhùn sínú ayé tó ń wà yìí. Wà máa ń rí ìlà lè áàdùdù láwọn ọmọkùnrin sí ìmọ̀láwọ́ ní ìrìnàbá. Ọlọ́run náà pa aláṣẹ nǹkan ilẹ̀ láṣẹ tó ń fún ìrìnàláwọ́ ti ìrìnàbá ẹ̀sìn tó ń dẹ̀ni ká ṣe yìí ká ṣe pẹ̀lú sincerity ní tàǹpẹ̀ ní ikhlas ká ṣe ní tàǹpẹ̀ ní ikhlas níbi ìjọsìn onáà ní ìjọsìn tí a ṣe tí ò dẹbọ pọ̀ mẹ́sìn onáà nínú tó yà ń kí téyàn tún kírun tó kó ti lọ forí balẹ̀ fún nǹkan onáà làwẹ̀ téyàn gbà téyàn gbàwẹ̀ òun náà ni ìdìde lóru tí yàn dìde lóru tí ń gbé ọlọ́pàá tí ó ti máa wá fi ọfọ̀ lẹ́yìn àdúrà kò tí máa wá pọ̀fù lẹ́yìn àdúrà. أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء Ọlọ́run náà ṣe tó ń pa náà ní pẹ́ká sí òun nìkan. Ayọ̀pẹ́ ìlú ìṣẹ́lá. Fún àjọsìn yìí fún àwọn ọlọ́run. Ayọ̀pẹ́ ìlú ìṣẹ́lá. Ọkùnrin náà ká tí máa Rọ́bìlì fúnra. Kọ́lọ̀ ń pa wá ní irun kíkí o. Rọ́bìlì fúnra. Báànù ló lọ ìyá rẹ̀, olólọ kí àwẹ̀ rọ̀mọ̀ báànù ló lọ rẹ̀ tó wà ń lẹ̀ tẹ́lẹ̀ ò lọ. Wọ̀yọ̀ kí mú sọ̀lá. Ìrún wákàtí márùn-ún tó wà ń lẹ̀ tẹ́lẹ̀ dúró di bí kò lọ. Wọ̀yí ó ti zàtà. Ìgbà náà gbogbo olówó wa, owó rẹ̀ pẹ́tẹ́tẹ́ fi ń ṣe oríṣiríṣi lọ́lọ́lọ́lọ́lọ́ tó sọ lọ́rọ̀ lọ́lọ́rọ̀ láàrin ọ̀pọ̀ èèyàn ó mú àwọn ọ̀fíṣẹ́dọ̀ tí ní lára tó fẹ́ kẹ́ ṣe inú ẹ̀ náà ní kí ẹ yọ zàká tí mùsùlùmí bá ń yọ zàká nínú owó wa ní ká zàká yíyọ mẹ̀kúnnà dínkù láwùjọ ṣíyànjá dínkù. Ọlọ́run ní eré gangan ni ẹ̀sìn tó dúró di gbígbín nǹkan kan ti ṣubú o tí ń ṣẹ̀sìn àtọ̀dọ̀ Ọlọ́run wá wá tí ń ṣẹ̀sìn Islam. Torí à ń rọ̀ wá gbogbo àtàjẹ́ olówó kámúra sí nínú owó wa tó máa jẹ́ ìnà Ramadan nìkan lára máa ṣe dáadáa ju àwọn èèyàn nínú ẹlòmíì báyìí nìsín ó ti mú míìkì ó ti mú tíì lọ́dún yìí ó ti jẹ sẹ̀mọ́ ó kí ni ìwúrí yìí tẹ̀ ń kó pamọ́ ẹfẹ́ kó lọ ọ̀run ni kò ṣeéṣe ẹ̀nà ẹ̀nà ọlọ́mọ ọmọ ṣẹ̀yìn lẹ́ṣẹ̀ láàrin àmì ìlànà tó fún ẹ̀yìn kìí ṣe mímọ̀ ṣe yìí annama ilahukum ilahun wahida ìrátìlọ́ láwọn fún ìpínlẹ̀ yìí náà ṣe fẹ́mi àti annama ilahukum ilahun wahida ọlọ́run ní ọba tó ń dá wa ọba kan ṣoṣo lè wọn aláwọn ọba ò fásitì mú ilẹ̀ yìí ó wá ó ń Ọlọ́run bá ń kò wá síbi pé ká mọ́kàn jẹ́ Mùsùlùmí àforúkọ jẹ́. Ọ̀pẹ́ká jẹ́ Mùsùlùmí eléyìí tí ó pé à ń dúró déédé, à ń ṣe ohun tó jójúṣe wá ní ọjọ́ mi nílẹ̀ ìwà. Torí pé àkàyímáyé Mùsùlùmí lájọ wà láyé lónìí, ṣùgbọ́n ọmọ ẹnu ayé àyíkẹ́ ṣe Mùsùlùmí dà lélẹ́yìn náà ṣá. Ìmú ilẹ̀ ẹ̀rù ọgbà yín gbà tó bá bẹ́lò mí ní kọ̀rọ̀ kan tó hé ilé náà bẹ́ẹ̀ ló ń tẹ̀sẹ̀ fún ara ẹ̀wọ̀n wọn ládùúgbò yín ẹ̀wọ̀n wọn láti níbi iṣẹ́ yín mùsùlùmí náà ni wọ́n pẹ̀rọ àwọn ẹwàrà tí wọ́n kò sí tó fún ọdébẹ̀ ilé náà kọjá pé wọ́n gbọ́yọ́ wọn dédédé àmà ilẹ̀ àmọ́kún ní wà ẹ̀dùn ọlọ́run tó bẹ́ tó dá wa ń tẹ̀ wá. Ìgbàgbé ìrìnlẹ̀ yìí. Ọlọ́run ọ̀tẹ̀ wá o. Ọlọ́run ò tọrọ ìrún lọ́wọ́ wa o. Ọlọ́run ò tọrọ ààrẹ lọ́wọ́ wa o. Ìgbàgbé ìrìnlẹ̀ yìí. Ọlọ́run ò tọrọ sàkálọ́wọ́ wa kò tọrọ hajj lọ́wọ́ wa o. Ó ń pa wá láti ká ṣe àwọn nǹkan yẹn torí oríire wa ni. Ó wá ń jẹ́ káwọn tẹ́ntà máa fi gbaládá tàbí máa jẹ́ olórí orí ìjà ìgbàdà kí á mà ní pé ká dé dédé pẹ̀lẹ́ yẹn. Bákan aláàní ká tọrọ àforíjì gbogbo ń tàbí ṣe sẹ́yìn tí ó dáa. Ẹlọ sí bá ẹ má tún padà sí di rẹ̀ mọ́. Láàrẹ̀ ti tọ́ka tí wọ́n padà sí bí ìwà bàjẹ́. Ọwọ́ láńlọ́lá foríjì kókó foríjì. Àwọn ilé ilé ilé alájọ́ òfò kó máa lọ bá gbogbo àwọn tí wọ́n sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ọlọ́mọ́jẹ́ wà ní wọn ọlọ́mọ́yẹkẹ́ náà wà ní wọn ẹni ní kọ́lá ń ṣe wà ó bákan náà fàáfin tí ní hànífà ní hànífà ọkọ̀ sùlùmí lẹ́yìn sá ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ ara yín Tó bá tó bẹ́ẹ̀ ni ẹgbọ́n tọ́lá bá tún pè sí. Àfihàn wájẹ́ àjálí tí ìlú Hanifa. Ọba ní gbogbo ìgbésí ayé rẹ̀ Tí ó pọ̀ ní ìlànà ọlọ́run, ilé ìtọ́lọ̀ bá fílẹ̀ fún àwọn èdèyàn láyé pé kátọ̀ tó dẹ̀ mọ́ mọ̀ pláàni ẹ̀sìn náà tó gbé kalẹ̀. Tó wá ṣe pẹ̀kínpẹ̀kí tó ṣe rẹ́gí pẹ̀lú bó ṣe dá àwọn ìdè Ọlọ́run bá rí pé ó gbá wa lára mú bẹ́ẹ̀ pẹ́ kò ní dàwálà. Ìtọ́rọ̀tà lọ́yìn ilẹ̀ tí fàtọ́rọ̀ Àsìkò tọ́lọ̀ ní ká ṣiṣẹ́ hajj àsìkò tó fi sí àti tó ti ní ká ṣe àtẹ irú èèyàn tọ́lọ̀ ní kó wá ṣe ó pàfẹ́tì ẹ̀rù tó tó bá wà lára. Àpínmọ̀ wájú rẹ̀ tẹ̀lé tí ní ìṣàní fáwọn rẹ̀. Ọlọ́ọ̀bọ̀ ní pé kankan kalẹ̀ sínú ẹ̀sìn tó máa ń ṣe tó lóore mú wa. Kọ̀rọ̀tà ń lọ yẹlẹ̀ tí fàtàwà náà sà àlẹ́ ìbálà tẹ́bẹ̀ bí ìlàlẹ́ fàwọn ìlà. Ṣé wá sí pòtó yìí? Tẹ́sí Islam ti ṣe wá rọrùn tó yìí, ìwọ Mùsùlùmí àti kí n tí wá ní ẹ lára látẹ̀bẹ̀ bí ìlànà fàmùkì ńlá. Kí ni ìwúlò ẹ láyé? Látẹ̀bẹ̀ bí ìlànà fàmùkì ńlá. Torí ẹ̀dá máa yí padà ò. Báàlẹ̀ ká tí ó dédé ò tó lọ́yọ̀ ò. Láti ìlú wà láti àti fàmùkì ńlá. Àwọn ní ẹ̀sìn tó dọ́gba lélé ẹ̀sìn tó dọ́gba tó dúró dédé. Wàlákínà ti fara ní ẹ̀sìn Islam tó ń fi hàn wáyé. Wàlákínà ti fara náà ṣe láàrin àlàmù. Wọ́n ní ṣùgbọ́n níbi tó wà lára àwọn ẹ̀dẹ́yàn láyé náà ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn òmòdodo nǹkan mí ni wọ́n ń pè lọ́nà fún wa. Àwọn táwa máa yìí àwọ̀rọ̀ mọ́káwà tún sọ. wọ́n láwí ìtàkọ́ ọmọ ọ̀fọ́ bòókò fọ́. wọ́n láwí ìtàkọ́ mú. ẹ̀rí mi túnrẹ̀ lọ́nà ọ̀rọ̀ ọlọ́run. wọ́n láwí ìtàkọ́ mú. wọ́n lápọ̀rin pàtí àpá iná kan mú àmàbàbà. ọ̀fẹ́lẹ̀ yìí náà tó gbogbo ẹ̀rọ ìyá mi mùsùlùmí jákèjádò gbogbo bẹ́ẹ̀ ti ń gbọ́ wa. lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa lágbàlagbà wa à ń pè wá ẹjá dúró tẹ̀lẹ́sìn wa ò. Wàláwí sàkọ́mù. Ẹ má jà ṣàgbèrè ẹ̀sìn. Wàláwí sàkọ́mù. Ẹ dára ẹ tẹ̀lé lànà ọlọ́run. Wàláwí sàkọ́mù. Àwọn abálẹ́ táwọn èèyàn bá lè dé dédé tí wọ́n fi nǹkan mí ìlú ẹ̀sìn. Àìlá parí kan. Má dàlú tẹ̀sìn pẹ̀lú nǹkan mí. Wàláwí sàkọ́mù. Abálẹ́ tó bá lè dé dédé pẹ̀lú ohun kíkí pàṣẹ. Wọ́lẹ̀wì ìtàkọ́mú. Ọlọ́ni tọba lè gbọ́nà tẹ dé pàṣẹ ọlọ́run. Wọ́lẹ̀wì ìtàkọ́mú. Ó ní táwọn èèyàn bá ti lè dúró dédé ìgbà. Ó jẹ́ ọ̀nà kan ṣoṣo tí wọ́n máa yà bàrà káàkiri. Ó ń yà jù kílẹ̀ ń wá kiri láyé. Àwọn àgbàlagbà ní kí ló bọ́ sọnù lọ́wọ́ ní tẹ̀ ń wá ká. Àlàpàrí kan. Wọ́n ní sẹ́ ń wá lọ sí ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò yín. Ẹlẹ́wẹ̀ sápá mú àlàpàrí kan. Bíṣòro ló ń tì í káàkiri, ẹni tí ẹ lọ bá tẹ bíṣòro lọ́bọ̀ náà níṣòro. Ẹlẹ́wẹ̀ sápá mú àlàpàrí kan. Ọpọlọ lòun náà lò fún ipẹni tá à ń sunkún bọ̀ wá bá àgbọ̀dọ̀ balẹ̀ ní gbé nígbà. Lòun náà fi ń dágbọ́n mú sọ́nà tí a bá dá sí tí òfin ní ẹ̀ka tí òfin ní fèsì àwọn kankan láyé. Sàmánìyà tí Sàmánìyà tó ń tẹ́jẹ̀rẹ̀ àlànà ṣe kò lè ní. Àwọn olùmọ́ lè sàwọn kan náà kalẹ̀ wọn ń lọ bí mẹ́jọ. Wàlá bóńdà líle ń sáni yẹ́lẹ́kọ̀ Sàmánìyà. Bò wá sí náà ṣe lè wáyé kó wá kúrò láyé kó má kú. Ọmọ ìwáyé náà bẹ̀rẹ̀ sára pápá dá àwọn nǹkan tá a ń tà ń tà fẹ́ kàálẹ̀ fún ọ. Bá ti wáyé èèyàn gbọ́dọ̀ bá Bákan náà ìdàkejì rẹ̀ náà ní ìbànújẹ́. Ìdájọ́ rẹ̀ fi ń dùn, rẹ̀ fi ń bàjẹ́. Wọ́n jẹ́ kí máa ń wá fún ọ̀rọ̀ pàtó. Ẹ̀dà kẹta ń bẹ̀ náà ni pé ìyá wáyé bó ṣe máa mọ́ ló máa mọ èèyàn gbọ́dọ̀ rí nǹkan kan sọnù bí ká sọ pé bí kí ó sọnù lọ́wọ́ èèyàn bí kí ló bí kí dúkìá ẹni bàjẹ́ èèyàn ṣáà ní nǹkan láyé bí kọ́ mọ́ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ wáyé kò ní kò ní pàdánù. sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ló ń sí nínú ìwọ́jẹ́ tì máa ń tó bá fẹ́ wọ sáré rà sọ gbogbo a máa lọ máa lọ smoothly kò fásità ó náà máa rò pé ah ṣé mi nìkan ni mo wà láyé ní gbogbo olówó ìṣẹ̀lẹ̀ Ọlọ́run jẹ́ kó bọ́ sírọ̀ nígbà tó wá ń bọ́ sírọ̀ nìṣó fún Ọlọ́run. yóò fẹ́ràn yìí. ó sírọ̀ nìfẹ́rẹ́ Ọlọ́run tó ń sáǹsì orí programme náà ṣe ń sáǹsì ẹ̀ pẹ̀lú òṣèlú Ọlọ́run Ọlọ́run wá wọlé àti wọn ṣe adéwé máa pèsè fún wọn. amiina. ẹlẹ́ẹ̀kanú ni tẹ́yọ̀ gbọ́dọ̀ máa ní láyé nìyẹn. wà ń sírọ̀. bákan náà yẹn máa wà nínú ìṣẹ̀mínú ayé ń gbà míì nǹkan lo kókókókókó máa yàn. Bẹ́ẹ̀ ni àtọ̀rọ̀ jẹ lọ́wọ́ lórí tí rẹ̀ kí wọ́n kọrin. Oṣù àwa dígádígádí. Fóònù kọlù ń wà láyé ní oṣù wá gbé òun wáyé. Bọ́lá ṣe kámọ̀ ọmọ ìṣe fún yàn láyé nìyẹn. Kò gbọ́dọ̀ kan nínú gbogbo ẹni tó gbìn kan láyé lónìí tí ò ti dúró sáyé. Máa ń súnkọ̀ mọ́ wà á sí wa. Bàbá náà tó tún wá tẹ̀lé ti ṣẹlẹ̀ keje ń bẹ̀. Ọ̀nà àgbẹ̀yà sáré o. Ẹ̀yìn ní máa gbogbo ẹ̀ní máa lọ lójoojúmọ́ kó wá ní kókò rẹ̀ nírí ìrọ́lò ń pa. Àwọn ṣàárẹ̀ nínú ìdílé ti tiwa ìrọ́lò ń pa. Ọlá ti kan lọba tó kí ń ṣàárẹ̀. Gbéṣẹ̀lẹ̀ ń káàárẹ̀ wá pẹ̀ tó láyé fárá rẹ̀, ó náà nígbà fi máa lálàáfíà. Ẹ̀yẹ fẹ́ràn rẹ̀. Alábàáṣẹ́ ti ṣàárẹ̀ ni. Ẹ̀wọ́n ló wá tó bá wà láyé nínú ìgbòmí tí máa ń dé bá ní tí wọ́n wá ń sáré káàkiri. Wọ́n ní tí ó sáré lọ báyẹn náà ní ìṣòro. iná tó bá tẹ́nà náà lé ẹ̀dá ìwáyé padà yìí. wàhálà ní ìsàpá mi. wọ́n máa ń kọ́ nípa ẹni tó wá bá ìyá ara ìyá rẹ̀ ìyá. ẹni tó wá bá ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ń fèsì ìṣòro ńlá kan lọ́wọ́. ẹni tó wá bá ọmọ rẹ̀ kan náà ọlọ́run fi ń dálà mú. bọ́lá bá fi ń tó tí àbúrò rẹ̀ tó ń fèsì lọ́wọ́ àbẹ́ ń fọ́ra ara rẹ̀ tó ń pò máa ṣọ tí ẹ̀rẹ̀ ní kò ṣeé ṣe kó lóun fẹ́ yọ nǹkan ẹ̀kúrò fún ara wọn tọ́lá bá fi kan náà ọ̀wọ́ náà òní gbé ní tọ́lá. Bàláwì ìsàtọ́mù. Àwọn àwọn ìtẹ́bá dó tó lọ́wọ́. Àyọ̀sọ̀rí kan. Lórí ojú ọ̀nà tó dúró, tó yẹ kó fi bẹ̀rẹ̀ wò, ó tún kó lọ fáwọn níbi ìtójúbọlé kàkàkiri lórí ẹ̀ náà ní ṣe inú iṣẹ́ ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lọ àwọn èèyàn lọ́wọ́ gbàgbọ́ owó àwọn oníjàlá bínú àti gbogbo àwọn ọmọ wọn. wà á láwí bàbá òun. lórí máa ń ká wọn lára. adé ń sọ afẹ́ tí àwọn èèyàn lẹ̀ nínú ìgbèkùtẹ̀ dì wọ́n á láwí sàkà ọmọ. abẹ́ yọ ọ̀ràn kúrò lọ́rùn ń gbà lọ́wọ́ àwọn ọ̀la. Ẹ̀fọ́ iná mọ̀ anígbàdà pa. Wọ́n náà dẹ́n tí ń gbẹ́fẹ́ tó bá dé dédé náà ní pé wọ́n fún ọ láwọn omi àmì ìṣẹ̀mí. Èyí tí máa rẹ̀ ní pé ìgbésí ayé àárọ̀ Wọ́n ní níṣòro, wọ́n ní dàmú. Wàlẹ̀ dáhùn torí tó bá ti kí wọn lọ́wọ́ wá gbàpọ̀lọ̀ ọ̀nà mu wa. Wàlẹ̀ tó bá fà sí ìbábọ̀ tí wọ́n gbàpọ̀lọ̀ ọ̀nà ọ̀tá wọn ẹjá gbé dédé ká gbọ́nà sọ́lọ́run nítọ́lá bá ti ní ká ṣe ká ṣe o ìtọ́lá sí lọ́wọ́ sáàndé rẹ̀ ká gbẹ́ o rọ̀mọ̀dọ́nù lágbà jálẹ̀ ẹ̀ká má tún wá lọ parí rọ̀mọ̀dọ́nù pẹ̀lú wọ̀ dáná o hey ọgbọ́n yà fà iṣẹ́ ìdí parí o ilé tẹ ẹkọ ẹ má jẹ́ káwọn èèyàn wé o oníkálukú ní ìsìn ti mú gbọ́ngbọ́ dání ṣètánì ti ń fò sókè ní rẹ̀ ti ń di pé ha òun bọ́ òun bọ́ tẹ́bà máa bá àwọn èèyàn sọ oríṣiríṣi ọ̀rọ̀ ọlọ́run kẹ́ máa ti alkùránà tàbí tàbí fa àwọn èèyàn padà sójú ọ̀nà ṣètánì ti dúró ti ti fẹ́ bẹ̀rẹ̀ sí pè hàn ẹ̀sìtìrà àwọn ilé nílé ojó láì ní ìsìn níbo láti rí bá nílé ọtí. wọ́n ń sún sí ànábùnà àbídì ìyàyè sàkọ̀fí. ilé náà ti sọ abẹ́ka yìí látọ̀dọ̀ Sufyan bin Abdullahi asakọ̀fí Kọ̀ọ̀lá kó ń tún láàárọ̀ sí ìlàwọ́ ààrùn. Ó ní mo sọ fún ànábì ìjọ kan sọ̀lọ́ọ̀sọ̀lọ́ lórí. Kò lè fi ìsìláàmì kọ́ lálá àfàlànà àdá. Àdáta. Sàhábì yìí, ó nígbà tí ó ń pe àfà àwọn tí ìṣànábì sọ̀lọ́sọ̀lọ́. Ó ní oníwàásí àgbáyé àfà gbogbo. Anábìnrin jẹ́ bẹ́ẹ̀, òun lọ níwàásí àgbáyé ó dá afá gbogbo mùsùlùmí. Kúlì ilé ìsìláàmì kàwùláìn. Ó ní sọ fún mi ní ìsìláàmù gbọ́lọ̀ nǹkan láàásálọ́ ẹni wà hádánwà dáta. Tó bá ti sọ̀rọ̀ yìí fún mi, mo fẹ́ gba títẹ́ pẹ̀lú ẹnu sí ní níbò káàtà kí tí mo wá bèèrè nǹkan mi lọ́wọ́ ẹlòmíì. Alábìnrin tí máa sọ fún ẹ tó jẹ́ mọ́ràn wá àti ńlá tí máa pọ̀ ẹ̀ mustaqim. arábìnrin náà ni tó sọ pé mo gbọ́lọ̀ ń gbọ́lọ̀ dòdò. mustaqim. tó bá ti wá ń sọ gbólóhùn tó wà lórí ahọ́n rẹ̀. ìtò wá tẹ̀lé náà ni pé mustaqim. kúrò dòdò. má wò yín wọ̀ wọ́n. دفلهم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة إن الذين قالوا ربنا Ọlọ́run ọdún náà jẹ́ náà ọlọ́run májẹ́ padà wá jẹ ọdún ìgbàlújẹ fún wa lọ́wọ́ o. Fún àjọ péjọ ọdún lè nínú àlè ti bá ọjọ́ iṣẹ́ oṣù kan jẹ́. Iná lẹ́bí iná pàálù rabbuna lọ́wọ́ pápá mọ́ bàtà náà zọlù alẹ́ yímú ìmọ̀lá ìta. Ọlọ́run bá ní dáadáa jẹ́ àwọn tí wọ́n dúró déédéé tí wọ́n sọ pé ọlọ́run nìkan làwọn ń tani wọ́n gbà fún sọ́lọ́run ni Allah tó bá pọ́lọ́run ló gbà fún ọkùnrin balẹ̀ kó rere àwọn náà kọ́n gáàtì ọ̀pọ̀ kó rere ọmọ̀sàkọ́mú sísọ wá tó kéèyàn tó wá ṣiṣẹ́ tán tí bá ń sọ àkàìmọ́yẹ lórí ìfẹ́ ń pé òun gbé tọ́lọ́run ń gbà òun gbára lọ́lọ́run kí lẹ fẹ́ pẹ̀lú ilé yẹn mùsùlùmí ẹ má pè ní mùsùlùmí bù ẹ̀hẹ́n kì í ṣe mùsùlùmí bùsùlùmí Ìnàlẹ̀lẹ́nà pàálù rọ́bùnà lọ. Wọ́n náà wọ́n tẹ̀rẹ̀ lọ́ra rẹ̀, ayé mùsùn ọ̀bùsùn. Fúnmọ́nà ṣàkánú. Ẹni tó sọ pọ́lọ̀ ọ̀nà wọ́n sì tí ò tún wá ní kọ̀kọ̀kọ̀ tó tún lọ. Bàtẹ̀rẹ̀ zẹ́lù استقاموا كنت سقالي فما استقاموا فما استقاموا كنت سقالي ثاني ماتوا فما استقاموا كنت سقانا فما استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا. Ní àwọn àwọn màlẹ́kà tí ò sanwó fún tí ò ní kí rìkwẹ́sì fún òun níbi wọn àwọn àṣà màlẹ́kà yìí wọ́n máa sọ̀kalẹ̀ wá bá ń gbà tó bá di kó fẹ́ pàkàkà. aláàtàfà fún wa náà tàn ṣàṣàdó rí. tó bá ti wà ní hálàtùlẹ̀ gọ́rọ́gọ́rọ́ ọlọ́nà àmàlẹ́kà máa wá sọ̀kalẹ̀ wá bá. aláàtàfà fún mi. àwọn àgbàlejò àmàlẹ́kà ọlọ́run olùkọ́lé máa rí wọn gbà náà. tàkà fún Aláàdàbà. Ṣé ìmọ̀mọ̀ wá bí ń jọ náà? Aláàdàbà. Àwọn ọ̀lẹ́ta máa tó tó má pẹ̀lú o. Má pẹ̀lú. Má dẹ̀ bá níjọ́ o. Wà á bẹ̀ ṣe rí ìdìbò náà tẹ̀lé ìdìbò Àmàlẹ́kà máa fún ní ròdù nípa àlìjọ́nà tó ń lọ ń dé síre, wàhálà láyé yìí à, ìlà ilé láyé, a máa fàwọn àlìjọ́nà hàn, ọmọ fàwọn àlìjọ́nà hàn. Nàhẹ́nù ẹ̀lẹ́ yá rọ̀rọ̀ ìrìnlẹ̀ àti ìpínlẹ̀ Ọmọ ọkùnrin rẹ̀ dùn. Màhánú Olíyà Okun Fílhàn ti dìyà wá sí àfihàn. Wọ́n ní bẹ́ẹ̀kan náà tó bá tún dọ̀rùn àwa náà láti máa já lábàáṣì. Wọ́n ní pọ́blẹ̀mù ṣe. Wọ́n lákùn. Okú ní wàhálà ni. Wọ́n lákùn ha máa tẹ̀sẹ̀ tíbi tí wọ́n ń gbé lọ́wọ́ padà lóore fúngbà tó débẹ̀ tán torí pọ́lọ́ ọba òfin tó ń lọ ń pàdé ń bẹ̀ hàn ni ẹlẹ́mí kẹ̀dẹ̀rẹ́ tó ń lọ́bì pé kọ́ ṣe transfer wọn síbi kan kan ṣe transfer wọn síbi eléyìí tíyàwó wà ń bẹ̀ tíkú wà ń bẹ̀ táwọn wà ń bẹ̀ tí wàhálà wà ń bẹ̀ torí pọ́lọ́ ọba òfin bẹ̀ hàn tó wà ń bẹ̀ nìyẹn wàhálà tó ń lọ́bì yìí ṣùgbọ́n nígbà ìgbẹ́dà lè kíámà ọlọ́run bá máa wá bí tó fẹ́ ṣẹlẹ̀ ńgbà náà han olùsílọ́run kírùnkírùn gbàrẹ̀ gbàrẹ̀ ṣe kọ́ ọ̀rẹ́ Gbogbo tẹ́mi ẹ bá ń fẹ́ pátá ló wà láyé òfin. Tó bá tún fún tó Ẹ̀yẹ̀ òṣìṣẹ́ ìjọba. Fàkílá. Ọdún kálukú ẹjá páyà ọlọ́run. Ẹjá sọ́ọ̀mì. Ẹlọ́jà páyà lẹ́kùnjà yóò rẹ̀ sẹ́kẹ̀rẹ̀ ọlọ́run lẹ́yà rẹ̀ yìí náà. Fàkílá àbáadà sọ́ọ̀mì. Wà á lábẹ́ àná ó. Ọ̀sà wípé tí a mọ̀ wípé ń ta ọ̀rọ̀ ta ẹ̀jẹ̀ gbà táyì. Yàrá àwọn ẹgbẹ̀rẹ̀ kúlà ní lámìjàkú. Ilé ìtàkùn ọ̀fin ọlọ́run bá máa ń bẹ̀ gbogbo ń tá ṣe tá sílẹ̀ nígbà rẹ̀ dé ẹ má padà sí. Wàlá ti ṣe kú bùlá ẹ máa tẹ̀lé tí mo fẹ́ kàálẹ̀ yìí. wàlá jẹ̀bọ̀ wàlá jẹ̀bọ̀ ìgbìmọ̀ bí ńlá ìgbé fi hẹ́ wà kọ́. àbẹnú kọ̀rọ̀ ẹ má ṣe ń gbangba ẹ má pọ̀pọ̀ o. òfin nínú ìlànà àwọn mùsùlùmí ẹ fílẹ̀ fáwọn tí wọ́n bí. wọ́n ń dá sí wa láyé wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ ẹni tó bá yẹ pé nǹkan mi ò lè gbójúlé lágbára tó fi ń lo ayé bọ́bá ní kò ní ṣe eré gbogbo tó bá dé. wàlá tó ti ṣe bí ó tó para yín kásíkọ́s Báni ẹgbẹ́ kílẹ̀ ìṣẹ̀lẹ̀ gbé òkùnkùn. Ẹ pàtẹ̀yẹ ṣe mọ̀ wọ́lá dúfì dúfì láàárún jì. Ẹgbẹ́ ìrọ̀nà ẹgbẹ́ ìbùn ẹgbẹ́ ìtọ̀kọ̀lá. Àpá orí ilẹ̀ jẹ́ lẹ́yìn tó ń tún. Àpá yóò para wọn lánàá lẹ́yìn lábírà yìí bì. Láàdùn sí ìlú ìbùn. Ara títẹ̀ ti pa àwọn tẹ́jú pẹ̀ olú ọ̀lẹ̀ ìdáyé ṣe máa. Láàdùn sí ìlú ìbùn. Ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn tó ń tún. Olóṣèlú wa ẹ má borí lè jẹ́ mọ́ wa lórí. Láàdùn Ẹgbẹ́ tó ń tọ́lọ́run Ọlọ́dún sì bí fi láàrin èyí. Ẹ máa ń wọ̀ dájọ́ ọlọ́wà bí nà. Ọlọ́dún sì bí fi láàrin èdè. Òfin tọ́lá bá fún kálukú ẹ̀yìn náà tí wọ́n pé ògùn lẹ́yìn tẹ́bí ń pàtàkì ọ̀yàn jẹ́. Ọlọ́dún sì bí fi láàrin èyí. Ọlọ́run dàsàlá àfihà. Wàlá àtẹ̀lẹ̀jẹ̀ náà sọ́lá ti tún. Wàlá àtàntùkù fàhásá àfẹ́fẹ́ Wọ́n tí mo ṣìná ṣíṣe olè jíjà wà bàjẹ́ tó kúnlẹ̀ jìnà sí wọn. Wàlá àtàmàdí dùnìyà wàlá ọ̀tọ́lá wà sí wọn. A ń tẹ̀síwájú mi ta bá dé tó gbọ́ ilé ìta ṣe ní fún wa. Àwọn tó bá الستر فواتي وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbẹ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi Abẹ́òkúta